ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín nǹkan tí ò yí ẹ̀yin èèyàn ni pé èmi ò kí ẹ̀ bóyá èèyàn nífẹ̀ẹ́ mi mi ò ń wọ̀ rẹ̀ akíkanjú ni bàbá tó bí mi lọ́mọ gbogbo nǹkan tẹ́ bá rí i pé àwọn mẹ́ta ni mo lè miss nínú ayé mi partner mi àtàwọn ọmọ mi every other person tó bá choose láti bá mi ṣọ̀rẹ́ fine tó bá choose láti wà lórí ọwọ́ ẹ good luck to you tá bá ń sọ pé à ń pọ́nra wa lé a ń pọ́nra wa lé ni mi ò ń ṣe the type tí ò lè do without anybody yàtọ̀ sáwọn ọmọ mi àti partner mi pé èèyàn kan ó jẹ́ kinní kan ẹ bá sọ̀rọ̀ mi kẹ́ ẹ jọ pé kinní ẹ lọ gbé mi wò spiritually tẹ́ ẹ bá ní kàndín nínú yọ̀ kẹ́ ní pé kò sọ ọlọ́run mọ́ ẹ gbé wò kí ló ń ṣe yín ẹ̀yin èèyàn ẹ láìkàbòsí pàápàá ẹ̀yin obìnrin why tó ṣe jẹ́ wípé gbogbo nǹkan lẹ máa ń fẹ́ genderize why tó ṣe máa ń jẹ́ pé máa ń fi pé ẹ̀yin wà more vulnerable than the men why tẹ ṣe máa ń fi kẹ́ everything ẹ fi pé life revolve around you pé everything must support you everything must stand when you speak everything around you must be a subject to you i mean why or be an object dẹni to you why tẹ ṣe fi pé every other thing object ló yẹ kó jẹ́ fún yín why tó fi jẹ́ pé fi pé this life is all about you tó bá sọ nǹkan tó bá ti jẹ́ pé nǹkan tó wà towards yín tí ò ti pè yín ẹ máa sọ̀rọ̀ mental health what makes you think wípé gbogbo nǹkan tẹ̀yìn ń ṣe kò kí ń affect ọkùnrin mentally why tó ṣe fi pé ẹ̀yin nìkan ni ẹ láti ní stability when it comes to mental health why tẹ ṣe fi pé ẹ̀yin nìkan lẹ́nu láti wà sane lẹ́nu láti ní sanity when it comes to mental health why tẹ ṣe feel bẹ́ẹ̀ mo ń sọ̀rọ̀ nípa ṣé nǹkan tó right ni mi ò ní kọ́kùnrin má ṣe fún obìnrin mi ò ní kọ́kùnrin sọ pé obìnrin fẹ́ lọ ṣe irun kínní kan ṣé nǹkan tó right ni kí obìnrin máa fún ọkùnrin ní condition wípé before I visit you ó láti ṣerun fún mi before i visit you ó láti fún mi lówó mọ́tò before i visit you tájọ́ ń jáde ó láti ra àbáyà ó láti raṣọ fún mi ṣé nǹkan tó right nìyẹn àwa sọ̀rọ̀ obìnrin kan wá lọ kọ́mẹ̀ntì pé mo ní ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ fọkùnrin kọ́ dó wọn nídòó kínní kọ́ fatarodo sẹ́nu obìnrin yẹn wá ní Shebi, you said you are a mental health nurse. Ipe, what you are saying, this topic, what, how do you think, what kind of, how do you think this topic, uh, eh, topic will affect women mentally? So, uh, unreasonable demand lọ́wọ́ ọkùnrin will not affect them mentally. Yo, you think you women, ẹ̀yin nìkan lẹ wa vulnerable, àbí? men are not vulnerable. Ọkùnrin kò ṣe lo ló ràn nínú wọn. Ọkùnrin tó máa jáde tẹ́pẹ́ àti padà wọlé ẹ̀rù á máa bà á torí kò mọ bill míì tó máa bá nílé ọkùnrin tó mú tó wá tó mú ìyàwó ẹ̀ wá sílùú òyìnbó tó ràn lọ tó jẹ́ kó lọ sí school tóun bá wọlé tó ń gbé responsibility tó dìgbà tí ìyàwó ṣetán tí ò lè support ọkọ ọkùnrin tó jẹ́ wípé ìyàwó jókòó gbogbo bó ṣe ń da lókoòwò ló ń jẹrun kò sí support kò sí anything kò ní affect ọkùnrin yẹn mentally you must be silly you must be a joker everything ẹ máa ń fi wípé everything around you it should be you you you you you ẹ̀yin nìkan ni ẹ ní emotion ẹ̀yin nìkan lẹ ní mental ẹ̀yin nìkan lẹ lè ní mental health ẹ̀yin nìkan lẹ lè ní mental instability àbí ẹ̀yin nìkan ẹ̀yin nìkan ni ọpọlọ yín láti pé ẹ̀yin nìkan ni nǹkan tí ọkùnrin bá ṣe fún yín máa affect nǹkan tẹ́yin bá ṣe fọ́kùnrin ò ní affect wọn alábòsí yín ti pọ̀ jù ẹ máa ń ṣàbòsí jù àbòsí yẹn lèmi ò ní bá yín ṣe do you think how do you do you know how many àwọn ọkùnrin mélòó tí wọ́n ń kú on a daily basis ṣé mọ ọkùnrin mélòó tó ń run into mental crisis on a daily basis ṣé mọ ọkùnrin tó ti wà tó ti ní mobility mobility on a daily basis because wọ́n ti inú àìsàn kan bọ́ sínú ìkan nítorí pé bó ṣe ń treat àìsàn kan oògùn tó fi ń treat àìsàn kan ó ń generate ó ń jẹ́ kó máa kó máa kó máa ó ń jẹ́ kó máa ní àwọn àìsàn míì do you know how many men are going through mental instability on a daily basis ẹ máa sọ̀rọ̀ ẹ máa ní ah, nǹkan tí mò sọ báwo ló ṣe tó tó so ọkùnrin tó fẹ́ fi bùkátà pa ọkùnrin tí wọn ò jẹ́ kọ́wọ́ ẹ̀ tó ẹnu ọkùnrin tó máa máa bọ̀ nílé tó jẹ́ pé ẹ̀rú máa máa bà kò ń ṣe ẹ̀jẹ̀ ló ń ràn lára ẹ̀ ẹni tìtọ́ bá ti sọ mi mi ò ní fi ẹ̀tọ́ lẹ̀ kí n máa palàpálàpà I have a son and my son has a girlfriend èmi e fúnra mi mo lè mú owó mi kí n fi ra nǹkan fọmọ mo ti rí bí tí girlfriend ẹ ti pè mí tó ti ń gbé nǹkan bọ̀ rí tó bọ́ sí mi lọ́wọ́ kí dẹ̀ ló excuse me kí ló ń gbé bọ̀ ó ra nǹkan fún ọmọ mi ọkùnrin ọmọ yunifásitì làwọn méjèèjì èmi fúnra mi níjọ́ tí mo ti rí kinní yẹn mo máa encourage ọmọ mi láti ra nǹkan fún tọmọ mi gọmọ yẹn bá fẹ́ ṣe birthday mi ò mind láti fi owó mi lẹ̀ ká fi celebrate ẹ̀ because mo ti rí nǹkan tó ṣe ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ní fẹ́ ṣe nǹkan kan you always want to take the tí ò bá jẹ́ yẹn ni wàá máa lọ sí ilé ọkùnrin wàá máa sọ fún pé kó fún ẹ lówó oorun wàá máa ní tó bá bọ́kùnrin sọ̀rọ̀ under twenty four hours tí nǹkan kò bá jábọ̀ kò ṣe real man adé máa sọ̀rọ̀ ẹ rí nǹkan tó right ńlẹ̀ ẹ fẹ̀ tẹ́lẹ̀ ẹ máa palàpalàpà because ẹ fi pé ọ̀rọ̀ yẹn kò favour yín tí ò bá jẹ́ bí as a mother mo ń sọ nǹkan ó wá lọ ń sọ lórí péjì wípé how do you think this will affect women mental health unreasonable demands from men do you think it's not affecting them you think it's not affecting them over demand you think it's not affecting them responsibilities tó fẹ́ pa wọ́n you think it's not affecting them some of you you are not looking for husband ẹ máa lọ wọ mortgage ẹ lọ gba mortgage nílùú òyìnbó ẹ wá máa máa wọ ọkùnrin tẹ́ ẹ máa gbé sílé tá lè máa bá yín sọ mortgage kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ ọkùnrin yẹn o ẹ ń fẹ́ ọkùnrin tó máa máa bá yín jọ máa sọ mortgage ni orúkọ ọkùnrin yẹn ò dẹ̀ sí nínú mortgage and at the end of the day you still throw him out and you think that will not affect him mentally you think you are the only vulnerable people ẹ mama ẹ gbogbo nǹkan lẹ máa ń genderize ẹ tún genderize vulnerability engenderize the vulnerability engenderize the mental mental health engenderize the sanity as if ẹ̀yin nìkan lẹ́ láti ní sanity ṣé ká sọ pé ọlọ́run ṣe bí ni láti fún yín ní egungun méje tó fún ọkùnrin ní mẹ́sàn-án what are you talking about mẹ́sàn-án tó fọkùnrin ṣó ní pé kẹ́ fi bayé wọn jẹ́ ni ṣó ní kẹ́ fi pa wọ́n ni mo lọ́mọ ọkùnrin tí ọmọ mi ọmọ obìnrin tí obìnrin bá fẹ́ ní lára màá raise alarm òun náà dẹ̀ gbúdọ̀ níyàwó ẹ̀ lára mi ní kíyàwó má tàbọ̀ stop thinking something is so special about ọkùnrin láti para ẹ̀ fún yín no stop genderizing ọ̀rọ̀ pé responsibilities ẹ yé genderize responsibilities ẹ yé máa fi wípé a man must do for you no tó o bá ti dáràn dágbé ó ń lọ sílé ọkùnrin ó ní kó fún ẹ lówó oorun tó bá dú ẹ ṣé o máa sọ pé ṣókòrò náà sọ pé òun fẹ́ gbowó oko ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ lẹ́ máa máa wá oko tó dúró re tọkùnrin ò bá doyin dáadáa ẹ máa sunkún bọ ẹ eh, ní appreciate pé kò ń ṣe gbogbo ọkùnrin ló lóko re lábẹ́ ẹ eh, ní appreciate ẹ tó bá dẹ̀ doyin dáadáa ẹ eh, gbígbé sẹ́nu bẹ́ẹ̀ bá dé ní ọkùnrin tó tó tí ò tó ẹ bá ní kó lábò tí ò lábò ẹ sunkún but eh, tó bá ti dọ̀rọ̀ ní responsibility dé ẹ máa genderize tó bá ti di ọ̀rọ̀ wípé emotion dé ẹ genderize tó bá ti di ọ̀rọ̀ wípé vulnerability dé ẹ genderize who says if you tó bá claim wípé nǹkan tí mo sọ so, pé tí obìnrin bá ti wà demand pé fún mi lówó oorun fún mi lówó mọ́tò kí n tó wá nǹkan báyìí ni kẹ́ ṣe fún why tí wo ò ṣe feel pé owó oorun owó mọ́tò yẹn báwo kí ni nǹkan tó máa take tó ní mental state tí ọkùnrin tó ń béèrè lọ́wọ́ ẹ̀kẹ́ kó sì dànù ẹ kó stop genderizing and vulnerability anyone can be vulnerable men too are vulnerable they have emotions they have blood in their veins everything lè mama genderize responsibility you genderize when it comes to nǹkan tí ò ni pay wọn when it comes to nǹkan tí ẹ genderize ẹ in tó bá ti pay yín tó bá ti simple ẹ take it to your side don't trigger me àwọn nǹkan kan wà tẹ́ máa ń trigger me I, I said it I've told you several times I go on my page to read comment stop ẹ má trigger me stop ẹ má trigger me ẹ má fọwọ́ sínú ọpọlọ mi stop genderizing ẹ máa ẹ genderize vulnerability ẹ ń sọ wípé nǹkan tí mo sọ wípé yẹ obìnrin tó bá ti ní pé tọkùnrin ò bá fún un lówó under twenty four hours kó fi jó nǹkan tó fẹ́ ló béèrè yẹn nǹkan tójú ẹ̀ bá dẹ̀ ti rí kó fara mọ́ ẹ wá ní kí ló máa tó ṣé mo fi ìpè kejì bí you say you mental you think I don't know my job I know mo mọṣẹ́ mi dáadáa àwọn tí mo bá ṣiṣẹ́ mọ̀ pé mo mọṣẹ́ mi mo mọṣẹ́ mi dáadáa. mo dẹ̀ mo ẹ béèrè mo wà ní I find it difficult to even saw Yorùbá on the world àfi tẹ́ bá mú mi mọ́ mo mọṣẹ́ mi dáadáa mi sọ pé mo perfect but mo mọṣẹ́ mi dáadáa n sọ pé so ìyẹn máa take toll on, on, on women's mental health but on reasonable demands too much of responsibilities you think kò kí n take toll on men's mental health you think kò kí n pa àwọn ọkùnrin you getting a mortgage abroad tó o dẹ̀ wá lọ fá ọkùnrin in the name kó lè máa bẹ under the pretext pé o love ẹ̀ tó dẹ̀ mọ̀ pé your original motive ni pé kó lè máa bẹ sọ mortgage ìyẹn ò ní take tó nínú mental health ọkùnrin òkè wá bẹ sọ mortgage tán ó wá ó ṣẹ̀ wá rí pé kò dáa kò take tó nínú ó fi pé kò affect ọkùnrin you going to a man a man that to to to to offer to offer to a man that offers you to take you out and ó dẹ̀ request a buyer pé kó ra àbáyà fún ẹ kò tí ètò òfin pé yẹn ò ní kò affect ọkùnrin so kí kí adìyẹ kí àgbàdo tó délé ayé lọ́dọ̀ tiẹ̀ adìyẹ tiẹ̀ ò jẹ́ nǹkan kan kọkùnrin tó ask ẹ out ó ráṣọ wọ̀ tí ọkùnrin ò bá ò bá fẹ́ lọ visit ọkùnrin ò ní mọ̀ pé ó yẹ kó o ṣerun what are you talking about why do you love to genderize kí ni problem yín tí ò bá nǹkan tí mò ń sọ. So, tí ò bá ti tẹ́ yín lọ́rùn ẹ kúrò lórí platform mi mi ò wá ọ̀rẹ́ i'm not looking for friendship god is sufficient for me àwọn three àwọn èèyàn mẹ́ta tí mo nínú ayé mi yẹn ó wà sufficient fún mi i'm not the type ẹ rí mi níta ẹ rí mi kí n máa lọ káàkiri ẹ rí mi kí n máa kọ́ rẹ̀ káàkiri ẹ rí mi ní lágbájá kẹ rí mi ní látàmẹ̀dù mo wà ókè láyé ara mi so mi ò kí ẹ̀ bóyá èèyàn kan nífẹ̀ẹ́ mi àbí kò ò nífẹ̀ẹ́ mi stop genderizing vulnerability because when you tell me in tí mo sọ ó máa take toll on their mental health that means pé you are not being considerate you are not being considerate ẹ ẹ sọ̀rọ̀ nípa mental health ọkùnrin ẹ sọ̀rọ̀ nípa nǹkan táwọn máa go through ẹ sọ̀rọ̀ nípa nǹkan táwọn máa go through with responsibilities ẹ sọ̀rọ̀ nípa nǹkan táwọn máa ń go through when they feel ó overwhelming fún wọn ẹ mọ̀ pé ẹ believe pé ẹ̀jẹ̀ ló ń ràn nínú ara wọn ẹ dẹ̀ mọ̀ wípé àwọn nǹkan kan míì wà favour yín tí mo ń bọ̀ let me play something. tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ wá bú ọkùnrin ni pé ní ìjẹta pé àwọn tí wọn ò lóko ẹlòmíì responsibility ló pa oko ẹ̀ demand obìnrin ló pa okó ẹ̀ demand inú ilé òun ló pa okó ẹ̀ ẹlòmíì ò tiẹ̀ rántí pé òun ló kó lábẹ́ mọ́ ẹlòmíì demand inú ilé lọ́kùnrin òun ló jẹ́ kó ní blood pressure oh, from blood pressure ló fi ní diabetes ló fi ní gbogbo àwọn eh, eh, oríṣiríṣi diseases ẹ wá máa sọ wípé ẹ máa ṣe bẹ́ẹ̀ ni wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ obìnrin nìkan ló lẹ́jẹ̀ lára ló lẹ́jẹ̀ lọ́rùn ló ń feel pain ló ń feel pressure please bọ̀. ìbéèyàn kan lélẹ̀ tọkùnrin òdo dáadáa tó complain ń bọ̀. ẹ jọ̀ọ́ máa ẹ change fún. ń voice mi, mi fẹ́ jẹ́ kó mọ̀. Bó. Ó máa, ó máa mọ̀ pé èmi ni mo sọ̀rọ̀ o, ó máa gé. Màá change voice yín gbọ́. ẹ jọ̀ọ́ máa ẹ change fún un. ó number one communication náà kọ́kọ́ pọ̀ ọ̀nà ibi communication yẹn mo ti kọ́kọ́ ń wò wípé ah ṣé mi ò ti tún ṣé mi ò ti ṣe wrong choice pẹ̀lú ẹ̀ báyìí because máa pè kò ní gbé. Ìgbà mí máa text ẹ̀, send text message sí ó máa kà kò ní reply. Ó ṣàbẹ̀ nígbà tó yà mí tẹ ẹ máa pay attention sí lọ títí mọ́. But nígbà tó wá yá, ó ṣà ti make excuse excuse ó ṣà wá wálé Ah my sister mi ò, mi ò dúró kó bẹ́ẹ̀ yẹn rí. Mm-hmm. Mi ò ń ṣèyàn tó máa ń tó kó lọ títí ò bọ̀ tó kíni ò bọ̀ mi ò ah ó ti tínrín jù ó tínrín ó kéré kò lè ṣe nǹkan kan ó lẹ kò lè ṣe anything ó kàn trọ́ọ̀ṣì lẹ́ẹ̀mejì ó yé yé yé yé yé i'm sorry i'm sorry ó dẹ̀ ti sá ó tẹ̀ tó gbogbo ara mi ló tún dà gbogbo kí mo kí ni gbogbo ilé nítorí ọlọ́run wáì tó ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn. Ah! Mo wá béèrè lọ́wọ́ ẹ̀, mo ní kí ló dé? Kí ló dé tó fi wá? Mo ní, mo ní, à, ah, mo ní kí ló dé tó wá fi rín tírín bí eléyìí ti kéré jù. Mo ló kéré ah, ó dẹ̀ tún wá tírín. Ah! Okay mo bá ti ní okay bóyá tó bá ti tún, tó bá tún lọ bí another time but ẹ wò ó. Bóyá ó ti wá, òun bóyá nǹkan, bóyá ìgbà tí wọ́n wá sọ pé ó kéré bóyá yẹn ni. Níṣe ló sá fọwọ́ nura. Mo pè é, mo ṣá ń pè lẹ́ẹ̀mẹwàá. Nígbà tó yá, mo kàn ti gẹ́tì ẹ̀ pé kò fẹ́ ṣe anything mọ̀. Nígbà tó ṣáyà tó fọwọ́ nu ànu ànu. Anyway, mo tún gbé oúnjẹ fún un. Ó jẹun tán bó ṣe mú ṣòkòtò ẹ̀ nìyẹn ló bá lòun lọ. Okay o. Funny thing mà ẹ́ wò, mo ti ẹ̀ ti fọkàn sí lénìí because it's been a long time. Ṣó yé yín má? So mo ṣẹ̀ ti wà wò pé à okay o èèyàn ti ẹ̀ ní nice time léèní. nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin nígbà míì tẹ́ bá míì tẹ́ lò míì tó jẹ́ married man tẹ́ ń tẹ́ ń do jẹ níta ẹ̀ ní kò lè ṣe dáadáa mẹ́wàá ìyàwó ẹ̀ ti bà ìgbésí ayé ẹ̀ jẹ́ nínú ilé ìyàwó ẹ̀ ti bà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ní ayé wọn ti bàjẹ́ lọ́wọ́ obìnrin nínú ilé you people are not just facing reality ayé wọn ti bàjẹ́ oko wọn ti bàjẹ́ bọ́n bá láwọn lọ síta lọ wá happiness gan wọn oko wọn go. ò ní lè ṣiṣẹ́ mọ́ because stress ni oko wọn ò ní lè ṣiṣẹ́ mọ́ níta ayé wọn ti bàjẹ́ wọn ò wá happy wọn wa happy O ti pa oko wọn O ti pa gbogbo spirit wọn wọn kàn di pé ìmí kan protect ara ẹ̀ kó má mental problem ni yeah you come and gender ẹ máa sọ fún mi pé ṣé mo fi ṣé mi ò mọ nǹkan tó máa ṣe lára obìnrin kí ló máa ṣe lára ọkùnrin ọkùnrin unreasonable demand kí ló ń ṣe lára ọkùnrin tẹ̀yìn mọ̀ tẹ bá ń fa okùn ẹ̀mí wọn tí wọ́n ń struggle tí wọ́n balance tí wọ́n lè gbé nǹkan ṣe láyé ara wọn báwo lẹ̀yin ṣe mọ̀ àbí ọkùnrin tó fẹ́ lọ kí tó níwàá re ṣùgbọ́n tí ò lówó tó fẹ́ fún ẹ fún owó irun irú irun orí mi ń sìn ní iye tí mo fi ń ṣerun níbí báyìí ní owó tí tí iye tí tí ẹ ẹ pounds wí lẹ́ni ní nàìjíríà owó tí mo fi ń ṣe tí mo fi ń rìtáìtì nínú mi hundred and forty pound ni every six weeks hundred and forty pound èlò ni well over two hundred and fifty thousand ṣé ọkùnrin kan mo fẹ́ ní kó fún mi ní two hundred and fifty thousand nítorí pé mo fẹ́ wá kí màá ní kó fún mi ní two hundred and fifty thousand torí pé mo fẹ́ wá kí nígbà tẹ́ bá lọ sílé ọkùnrin tẹ́ bá wá ní pé kó fún yín lówó oorun ìmí à máa béèrè owó mọ́tò ó dẹ̀ ń lọ dóko ni ó dẹ̀ máa gbádùn okó yẹn bó kó ò bá dẹ̀ dúró re ẹ máa complain pé kò doyin dáadáa ìmí tó ń fẹ́ married man nínú yín tí married man tẹ́ pé ayé ẹ ti bàjẹ́ kó tó kúrò nínú ilé lọ́wọ́ ìyàwó ìmí àwa máa rò pé òun fẹ́ fẹ́ ìyàwó mi ṣùgbọ́n òun ò ní fẹ́ lọ fẹ́ ìyàwó irú ìtò ń kọ́kọ́ fẹ́ kó o má ba ṣìgbé kó o má tún máa fẹ́ yàwó kẹta àwa máa take time ẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ single parent ẹ̀ wá máa ní ọkọ ni mò ń fẹ́ o ọkọ ni mò ń fẹ́ serious relationship bí wọ́n ṣe ń ní serious relationship nìyẹn ṣé ẹni tí wèrè bá pàyà ẹ̀ tó bá rí mechanic ṣé kò ní sá ṣé ẹni tí Ṣàngó bá tojú ẹ̀ wọlé ṣó ń bá wọn bú kò so lọ́ba ẹ̀ á wá wí tán ẹ̀ wá máa ní ẹ̀ what you are saying is affecting women. So what I am, what you are doing is not affecting men. It's not affecting men. What you are doing is, is not affecting men. Your unreasonable demand is not affecting men. It's not affecting men. Men are not vulnerable. Blood will run in men's vein ẹ̀yin nìkan lẹ lẹ́jẹ̀ lára ẹ̀yin nìkan lẹ ní vein tó ràn ẹ̀jẹ̀ men don't have blood they don't have feelings no emotion men ò ní everything revolve around you everything is always you ẹ̀yin náà máa ní wọn gbúdọ̀ fọwọ́ kàn ẹ̀yin náà máa ní wọn láti tọ́jú ẹ̀yin náà máa ná láti sanwó ilé fún ẹ̀yin náà máa ná láti sanwó skul fún ẹ̀yin náà ni wọn ọkùnrin ò tún gbúdọ̀ express emotion ẹ̀ nítorí pé kò wà vulnerable you must be mad ẹni tó bá ń ronú bẹ́ẹ̀ yẹn nǹkan ṣe yín lọ́pọlọ stop putting stupid comments on my platform because I will react to it especially when I see when I notice you try to genderize I will react to it. mi ò ní gbà kóbìnrin kan ṣe bẹ́ẹ̀ fọmọ mi mi ò dẹ̀ ní gbà kọmọ mi máa treat obìnrin kan omi lèèyàn ń tẹ̀ kéèyàn tó tẹ iyanrìn o máa kọ́kọ́ wá ìfẹ́ o máa kọ́kọ́ make èèyàn comfortable kí wọ́n náà kó lè ní comfort ẹ má máa feel wípé it's it's high time ẹ stop gbogbo obìnrin obìnrin ọmọ ní mental kìíní kan ọkùnrin oní mental health ni ṣọkùnrin oní mental problem ni please èmi ò ní pé kéèyàn má argue but argue let your argument ẹ eh, wà logical pẹ̀lú argument yín ẹ wà reasonable ẹ ẹ sọ tòótọ́ ẹ face reality i'm not look I've, i've always said this i'm not looking for friendship i don't want anybody to like me tó bá fẹ́ hate mi torí pé mò sọ òótọ́ you are good to go i don't care gbogbo èèyàn ló gbogbo ẹ̀yin fans mi mo love yín but ẹ jẹ́ ká wà reasonable but ẹ bá fẹ́ like tẹ́ bá tẹ́ bá fẹ́ like mi nítorí òótọ́ nítorí mi ò wá bíbá kí n má ṣe dẹ̀dẹ̀ mímì ah, tọ́jú obìnrin bó bá tiẹ̀ ń kú ọkọ ló lórí aya you must look after your woman mo kì í fẹ́ gbọ́ wọ́ọ̀dì yẹn torí pé woman kò kì í ṣe toy ẹ kì í ṣe bèbí ẹ dẹ̀ kì í ṣe nǹkan àmúṣeré ẹ máa tọ́jú ara yín kí ẹ̀ tó bá fún ara ẹ̀. E lọkùnrin máa lè fún ẹ if you don't care nobody tó máa love ẹ ju ara ẹ lọ you look after yourself then tó bá ọkùnrin á wá á assist ẹ ní kì í ṣe pé bóyá ẹ máa tún lọ gba mortgage labroad ẹ wá máa pretend bẹ́ẹ̀ ni pé ẹ ń wọkọ ẹ wá fi ọkọ yẹn sílé òun ló máa bá yín sanwó mortgage how is that fair? how is that fair? ẹ tún máa máa á tún máa máa bá yín sanwó mortgage tẹ́ ẹ lọ gbà tẹ́ ẹ forúkọ ẹ̀ sí. a lot of things ló ń ṣẹlẹ̀ o ẹ má jẹ́ ká máa máa tú àṣírí ara wa o tó bá láṣìírí mi lọ́wọ́ kò gbé síta tó bá níbi tí mo ti ní ọkọ lára tó bá gbé síta ọlọ́run ò ní jẹ́ fún ẹ tó bá níbi tí mo ti ní ọkọ lára tó bá níbi tí mo ti fìtì nọ́ọ̀tì ẹni ọkùnrin tó bá gbé síta ò ní ràánú ọlọ́run gbà. ó Um, I, I, eh, and another thing ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ló ń da lérú Yínká ń da lérú Yínká ń da lérú ó ń introduce àwọn ọkùnrin ó fẹ́ kó máa fẹ́ ìyàwó kó máa fẹ́ àlè ẹ ti ya wèrè èmi ni mo èmi ni mo ẹ ṣe lọ fọ́ ojú ọkọ yín ọkùnrin wo kọ́kọ́ hundred hundred ọkùnrin sílẹ̀ ọkùnrin mélòó ló máa rí ọmú tó máa díjú ọkùnrin mélòó ló máa rí fùrọ̀ tó máa díjú ọkùnrin mélòó ni o mọ̀ pé fùrọ̀ tóun rí ń bò mí ó dájú tu fùrọ̀ ìyàwó léwu lọ́ọ́ dẹ̀ fẹ́ tẹ̀sí ẹ̀ ọkùnrin mélòó ló máa rí ọmú tó gbé síta tí ò ní mọ̀ pé ìyàwó léwu ọmú ìyàwó léwu ti fúláàtì ṣùgbọ́n ìyá àwọn ọmọ òun ni òun fẹ́ tẹ̀sí ọmú rọ̀rọ̀ ẹ ti ya wèrè èmi ni mo ṣe ẹ lọ fọ ojú àwọn ọkọ yín kẹ́ni kọ́ má rí fùrọ̀ mọ́ tọba tí fùrọ̀ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn kọ́ máa rí ẹ lọ di wọ́n létí ẹ bọ ẹ blọọkì mú wọn kọ́ máa gbọ́ òórùn perfume tó dáa tí ẹ pé ara tí yín máa ń rùn gbẹ́rù tọ̀ ni tọba wá gbọ́ òórùn perfume tó dáa ẹ blọọkì imú wọn kọ́ máa gbọ́ òórùn ẹ̀ ẹ lọ di wọ́n lójú kọ́ máa ríran rí fùrọ̀ tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ lọ di wọ́n fọ́ wọn lójú kọ́ máa ríran rí ọmú ẹ ti ya wèrè as long as ọlọ́run bá ṣì ń ṣẹ̀dá àwọn èèyàn táwọn èèyàn ń rí fùrọ̀ tán ń rí ọmú kò sí ìyà kankan tí ò wú láti dóbò míì àfi tó bá ti jáwọ́ tó bá ti yọwọ́ kúrò bí àgbà ti ń dé kò sọ́kùnrin náà bàbá kó hundred sílẹ̀ adìlẹ̀ lè máa fi rí mẹ́ta nínú hundred tí ò wú láti dóbò míì kò sọ́kùnrin tí ò wú láti dóbò míì kò sí ọkùnrin tí ò wú láti dóbò míì gbogbo ẹnu ni mo fi sọ. So àfọkùnrin olórí burúkú èyí tí ó lórí burúkú gan tí ò lówó lọ́wọ́ gan ó fẹ́ láti dó ìmí tí ò ní ná lówó púpọ̀ abẹ́ ti ya wèrè èmi ni mo ṣẹ̀ máa ní kọ́kùnrin yín rí fùrọ̀ èmi mo ṣe máa ní kọkùnrin òbó kọjá fùrọ̀ tó tóbi tó tóbi ju tiẹ̀ lọ èmi mo ṣe máa lajú kọkọ ẹ rí ọmú tó tóbi ju tiwọ tó wálé lọ èmi mo ṣe máa introduce ọkọ ẹ kọkọ ẹ rí ìwọ tó mọ̀ pé ara ẹ ń rùn gbẹrùn tọ ọmọ tí ọkọ ẹ díẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ irú èmi tí okay kí n kí n kí n fẹ́lẹ̀ kí n jẹ́ sisi kọ́kọ́ ẹ kọjá lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n dé ẹrùn tọ̀rùn gbẹ ọmọ ó wá lọ́kọ̀ ẹ kò ní ṣe báyìí ah you smell nice you ara you smell nice láti máa bẹ̀rẹ̀ the rest àwa jẹ́ story ẹ ti ya wèrè ẹ má ẹ má lọ ẹ má lọ ẹ má lọ gbájúmọ́ ṣe ẹyin kẹ lọ gbájúmọ́ lé yín èyí tọ́lọ́run bá ní pé kí fùrọ́ má gbọ́kọ̀ lọ́wọ́ ẹ̀ kí ọmú má gbọ́kọ̀ lọ́wọ́ ẹ̀ fine bọ̀ pé kẹ wá máa point finger èmi ò rí yín mi ò dẹ̀ ní stop nǹkan tí mò ń ṣe dàbọ̀.